ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi nílé lóko nírìn àjò mo kí wa ò kú àtàárọ̀ lọ́mọdé lágbà mo kí wa tọwọ́tọwọ́ náà ni mo fi kí wa. lọ́sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ lórí ta ni igbákejì ọlọ́run hmm. ọ̀pọ̀lọpọ̀ ìdáhùn ló wọlé pé hmm, ọlọ́run ò ní igbákejì lóòótọ́ aṣojú lóní kò ní igbákejì ṣùgbọ́n lọ́sẹ̀ yìí ọ̀rọ̀ tá fẹ́ sáré bára wa sọ̀rọ̀ lórí wípé ṣé olùṣọ́ yẹn tàbí ọ̀dẹ̀ hmm. ọ̀rọ̀ yẹn jọ̀rọ̀ tó jẹ́ kàyéfì fún mi jọ̀rọ̀ ńlá jọ̀rọ̀ tó ṣe mí ní kàyéfì pé ṣé olùṣọ́ gbà ni mí tàbí ọ̀dẹ̀. Mm kátẹ̀ tó lè dáhùn ìbéèrè yẹn ó yẹ ká lè mọ ká mọ túmọ̀ nǹkan tó ń jẹ́ olùṣọ́gbà tàbí ọdẹ. Hmm. olùṣọ́gbà jẹ́ ẹni tí ó máa ń ṣọ́ ọgbà tó máa tó máa rí dájú pé gbogbo ọgbà wà tónítóní gbogbo nǹkan tó wà nínú ọgbà á jẹ́ kó wà ní tónítóní ṣùgbọ́n ìta pè ní ọdẹ a lọ nú igbó láti lọ pa ẹran wálé fún jíjẹ. Hmm. ọwọ́ ìbéèrè wa lọ sí wa pé ṣé olùṣọ́gbà ni ẹ́ tàbí ọdẹ. Hmm. mo wò ó mo ní hmm, Adébáyọ̀ mo bèrè béèrè lọ́wọ́ ara pé ṣé olùṣọ́gbà ni ẹ́ tàbí ọdẹ. ṣé olùṣọ́gbà ni ẹ́ ṣé òun tún ayé àwọn ènìyàn ṣe ṣé òun múnú àwọn ènìyàn dùn ṣé òun kọ́ wọn ṣé òun fún wọn ní ìmọ̀ràn àbí ó dàbí ọdẹ tó pa wọ́n lára tí ò tiẹ̀ fún wọn ní ìmọ̀ràn kankan tí ò fún wọn ní ọ̀rọ̀ ìyànjú ṣùgbọ́n ìpalára wọn ló ń wá. Mama, baba, brother, sister ẹ jẹ́ ká béèrè ìbéèrè yìí lọ́wọ́ ara wa pé ṣé olùṣọ́gbà ni mí tàbí ọ̀dẹ̀ hmm. ẹlòmíì ọ̀dẹ̀ ló ń ṣe ó ń pa ìpalára àwọn ènìyàn ló ń wá kiri kò wá ìlọsíwájú fún wọn nígbà tí ẹlòmíì wá jẹ́ olùṣọ́gbà ó ń tún ayé àwọn ènìyàn ṣe wọ́n fún àwọn ènìyàn ní ìmọ̀ràn kò ní jù báyìí lọ lórí ètò lónìí mo fẹ́ ká lọ béèrè ìbéèrè lọ́wọ́ ara wa pé ṣé olùṣọ́gbà ni mí tàbí ọdẹ kò ní jù báyìí lọ lórí ètò náà bí mo ṣe sọ ṣókí lọ́bẹ̀ oge tó bá di ọjọ́ mi ọjọ́ rẹ̀ a ó tún pàdé lórí ètò a ó tún bára wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìmíì ẹ ṣé ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ó dàbọ̀.